ojú àwò ṣé wọ́n ti wò ó àbò ti gbó ojú àwò làwọ́ fi ń gbọ́ ọbẹ̀ láwo ètò kan ètò kan ètò kan ètò kan látọwọ́ àtọkùn fọlákẹ́mi ayabíná gangan ni èyí tí ó máa wáyé lọ́jọ́ ru àtọ́jọ́ àbámẹ́ta gangan ni. ojú àwo tó rí òun la òwò fi ń gbọ́ ọbẹ̀ gangan ni bó o bá ti wò ó tí rí nǹkan kan wò. n ò ojú àwo lórí NTA Yorùbá gangan ni látọwọ́ ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín gangan ni o. Oh, oh, oh, oh. fọlákẹ́mi àyàbí iná gangan ni apọ́nbẹ́pọ̀ rẹ̀ rẹwà lóbìnrin gangan ni àjẹjẹ́ ara rẹ̀ bó o bá ti gbọ́ àní kó. ẹ tún kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ NTA ìkànnì oòdùà pàápàá ẹ̀yin tó ṣe pé àjọ máa ń ṣe ètò yín ètò wa ojú àwo èyí tí àwo fi ń gbọbẹ̀ mo tún kí n pẹ́ káàbọ̀ sórí ètò òfúntọ́sẹ̀ yìí tí ẹ̀ bá wá gbàgbé lórí ojú àwo a máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ọ̀rọ̀ tó ṣe kókó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé àwa ẹ̀dá pàápàá jùlọ ọ̀rọ̀ tó kan àwọn ọ̀dọ́ láyé òde òní a máa ń kẹ́kọ̀ọ́ lórí àwọn oríṣiríṣi ìrírí tó ti kọjá kó lè máa tọ́ ipasẹ̀ wa nínú ohun gbogbo tí a bá máa ṣe lọ́tẹ̀ yìí ń kọ́ kò tún wá ní yàtọ̀ àtúntì ní kókó pàtàkì tí a fẹ́ máa pẹ̀ kẹ́lù lórí ètò kí ni kókó tí a fẹ́ máa ṣe àgbéyẹ̀wò lórí ojú àwò tọ̀sẹ̀ yìí ìyẹn ni yíyàwòrán olóyún eléyìnbó wọn á sọ wípé wọ́n ṣe photoshoot baby bomb láyé òde òní a wá rí i pé yàtọ̀ sí pé èèyàn fẹ́ ya àwòrán fún ìrántí ìgbà téèyàn lóyún wọ́n sì wá ń dúró ní ìhòòhò láti ya àwòrán ìyẹn ló ṣe ṣe pé ó ti wá di ohun àpéwò ní orí ètò kí ni ìdí tó ṣe ṣe pé ìhòòhò náà fi ń dúró tó bá wọṣọ kò ní hàn pẹ́ni náà lóyún ni àbí kí ló fà á ṣọ́ọ̀ṣẹ̀ tí wọ́n á ní ipa tó ṣe wípé tí èèyàn bá ń ya àwòrán nínú oyún nílẹ̀ Yorùbá ṣó ní ipa tó lè ní kí ni ìrírí wa n tí a fẹ́ máa pẹ̀kẹ́wò yẹn Fọlákẹ́mi Adésọ̀nà Àbíná lórúkọ tèmi à ń lọ sókè lọ́hùn tá dé ẹ̀ ṣàlábàpàdé àwọn àlejò mi. káàbọ̀ padà sórí ètò yín ètò wa ojú àwo tó bá wá ṣe wípé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ni fún ìgbà àkọ́kọ́ orí ojú àwo níbẹ̀ ni ẹ ti bá wa kókó pàtàkì tí a sì ń ṣe àgbéyẹ̀wò lórí ètò lónìí òun ni yíya àwòrán ìyẹn yíya fọ́tò ní inú ipò ìlóyún fún àwọn obìnrin mo sì ti ní àwọn àlejò pẹ̀lú mi lórí ètò lápá òkè lọ́hùn mo ti ní obìnrin pàtàkì arábìnrin Tèmilọ́lá Wilson ẹ káàbọ̀ sórí ojú àwo fún tọ́sẹ̀ yìí ẹ ṣe àtọkùn. gbogbo ilé ńkọ́. àlàáfíà làwà. ṣàlàáfíà làbá yín. àdúpẹ́ lọ́wọ́ lọ. bákan náà ni mo tún ní pẹ̀lú mi lórí ètò mo ní arábìnrin Roselyn Fúnmiláyọ̀ Ṣítù ìsí ẹ káàbọ̀ sórí ojú àwo gbogbo ilé ńkọ́ ṣọwọ́ ń yá mo fẹ́ràn ìyẹ́ tí ó tún dúró lápá tìtọ̀dọ̀ yìí ń ṣèṣì pa afẹ́fò lórí ètò báyìí <laughs> ẹ ṣeun gan ni ẹ wọ ẹyẹ yẹn wa nílé àwọn Yorùbá bọ̀ wọ́n ní tàbá débi iṣẹ́ báyìí ṣe ìyàwó ayé kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ yín kí nìdí tó ṣe ṣe pé àwọn obìnrin máa ń fẹ́ láti ya fọ́tò nígbà tó wà nínú. àwọn èèyàn míì máa ń fẹ́ láti yà láti mọ irú ipò tí wọ́n wà àlàyé àwọn eléyìnbó máa ń pè ní stages ó hmm. ní wọ́n fi fẹ́ mọ̀ pé ok ìgbà tí mo wà ní oyún oṣù kan hmm. báyìí ni mo ṣe rí ìgbà tí mo wà ní oṣù méjì báyìí ni mo ṣe rí so ní èrò ti tèmi mo lérò pé ìdí tí wọ́n fi ń ya fọ́tò nìyẹn àti láti tún fi bóyá láti fi hàn oyún ta gbé sínú nígbà tá a bá bí tán pé ókè ah, o ìgbà tí mo wà nínú oyún ìwọ ọmọ yìí o báyìí báyìí ni mo ṣe rí nígbà tí o wà nínú mi. ẹ ṣeun lérò tiyín kí nìdí tó fi ṣe pé à ń ya fọ́tò nígbà tá a bá lóyún. àṣà ìgbàlódé ni hmm. nígbà kan rí nílẹ̀ yorùbá bí obìnrin bá wà nù oyún wọn tí ẹ gbọ́dọ̀ rí ẹ̀gbẹ́ yìí. mò ń bọ̀ níbẹ̀ yẹn ṣùgbọ́n kí nìdí tán fi ń yà ní ìsìn. ọ̀pọ̀lọpọ̀ ń yà nítorí ìrántí hmm. ṣùgbọ́n ó dàbí pé àṣejù tí ń wò hmm. ní ọ̀nà mìíràn àwọn míì kan ń yà kọ́kàn mọ́ bá ṣara wọn ṣe rí àyípadà hmm. àwòkọ́ṣe míì tí wọ́n rí ní ti àwọn olóyìnbó ni wọ́n tún gbé wọ àṣà wa tí ó di àṣà òde òní tí gbogbo èèyàn ń ṣe ṣùgbọ́n bá jẹ́ ní ti àṣà ọmọ Yorùbá kì í ṣe ohun tí ó. ní ti àṣà ọmọ Yorùbá yẹn ń bẹ̀ làwa ń lọ báyìí tẹ́lẹ̀ tí ìgbàgbọ́ Yorùbá nípa yíya fọ́tò ìyẹn àwòrán àti olóyún. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wípé kọ́lọ́run máa mú wa wọ́n máa ń irú ẹ̀ lọ ṣíṣe gan-an nígbà kẹyà fọ́tò. Mm. torí àwọn èèyàn ibi tó lè wà nítòsí torí ó rọrùn àti múyàn nípa àwòrán mm. ayé dẹ̀ ti di ẹ̀rọ ayélujára so ohun gbogbo ti rọrùn ẹ̀yà fọ́tò pépà ẹ̀yà fọ́tò pépà ẹ̀yà tó bá ní ìdí píkṣọ̀ wà lọ online ó máa rẹ̀ mm. so ayé ọ̀làjú ó sì ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ó dáa fún tèmi èmi ṣe ṣùgbọ́n mi ò gbé síta mo kàn ṣe fún personal reasons ni mo lè tọ́jú ẹ̀ ètí mi àtọkọ́ yà ètí mo yà pẹ̀lú inú trade by stage mm. but it wasn't in the public mm. and then in social media no mm. I just mo kàn yà wọ́n fún ìrántí mi kì í ṣe pé. ìyá wa mo wá sọ́dọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nígbà kan rí nílẹ̀ Yorùbá obìnrin ò kí ń ya àwòrán pàápàá jùlọ obìnrin tó bá lóyún wọ́n máa ń sá fún àwòrán ni ẹ bá lọ sí ẹ tí ẹ kí ń rí kò sí nínú àwọn àkọsílẹ̀ pé àwọn abiyamọ gbà yẹn wọ́n máa ń ya fọ́tò nítorí pé a gbọ́ pé kódà òfin wà ibi tẹ́ ẹ lè lọ àwọn ibi tẹ́ ẹ lè lọ àsìkò tẹ́ ẹ lè rìn àwọn àsìkò tẹ́ báwo lẹ ṣe rí sí gbà yẹn ṣé àwọn gbà yẹn tí wọ́n ní kóbìnrin ó máa ya fọ́tò ojú wọn ló dúdú púpọ̀ tí wọ́n ṣe wò pé a nílò àwòrán láti fi máa ṣèrántí bá ṣe ń ṣèrántí ní ìsinmi. kìkì kì ṣe pé ìgbà náà ní èrò ti tèmi ó ní wípé ohun tí ayé ń ṣe òun ni hmm. àwọn ọmọ ayé ni wọ́n ń wọ́tọ̀ hmm. gẹ́gẹ́ bí àwọn ọmọ òde òní ní ìgbà tèmi ń bímọ <laughs> mo lérò pé bóyá wọ́n tẹ̀lé gbà wọn ò ní gbà pé ká lọ sí patí débi tí wọ́n sọ pé wọ́n wá ń ya àwòrán wa hmm. wọ́n á sọ fún wa wípé rárá o ò lè jáde nítorí ipò tó wà nítorí nǹkan téèyàn bá fi pamọ́ hmm. òun ló máa ń níyì hmm. so hmm. wọn kì í gbà àwọn àwọn tó jẹ́ òbí tiwa wọn mo mọ̀ dájú pé wọn ò ṣe irú ẹ̀ ètò àti nǹkan tí àwọn ọmọ òde òní ń ṣe òun ni pé wọ́n ya àwòrán wọ́n wá tún ṣe débi pé wọ́n wá yàrá wọn ní ìhòhò ní èrò ti tèmi i so much I, mo mo fẹ́ràn mo dislike ẹ̀ mo mo fọwọ́ sí. ṣé tí ẹ wá rí ní ìhòòhò yẹn tẹ́ ẹ rọra mẹ́nubà yẹn ibẹ̀ ni a sún sí báyìí tí ẹ bá lọ sí orí ẹ̀rọ ayélujára ní ìsìn tẹ́ bá tẹ̀ sórí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ kàn rọra kọ bóyá bíi photoshoot baby bomb ẹ wá rí ní ìhòòhò oríṣiríṣi la sì rí a rí obìnrin èmi ìkan dúró tí orí kan bá ń ya bèbí táwọn ọmọdé máa ń wò yìí tán pè ní Mickey kan yà sóhun ní ara ìyẹn náà fi bá ń ṣe tán fi bo ibi àti ibi rẹ̀ ṣùgbọ́n ní ìhòòhò ọmọlúàbí òun ló dúró òun tiẹ̀ tí wọ́n àbò ṣe wá rí àwọn míì wà tó ṣe pé ọwọ́ lásán ni wọ́n kàn fi wò báyìí wọ́n dúró ẹ ṣé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n hmm. ṣé ká sọ pé ojú ayédọ̀yẹ ọ̀làjú a ti ń fojú egbò ni pé àwa tá a sọ wípé olóyún ògbúdọ̀ yàwòrán rárá tó wá ṣe pé olóyún yòó tiẹ̀ tún wá lóhùn ó yàwòrán lásán ó tún wá dúró ní ìhòòhò ọmọlúàbí ojú wo lẹ fi wò ní ti tèmi o ohun tí ò dáa kò lórúkọ méjì hmm. kò dáa ló ń ẹ jẹ́ ká bira wa ọkùnrin tó fún obìnrin yìí lóyún hmm. ṣé kò mọ̀ wípé obìnrin yìí fẹ́ lọ yá mo máa ń rí àwọn ọkùnrin míì náà tí wọ́n á tún eh, tẹ̀lé eh, obìnrin lọ ní èyí tí kò bójú mu even ìwé mímọ́ bíbélì àti Quran sọ wípé obìnrin ohun ẹlẹgẹ́ ni wá hmm iyì dẹ̀ wà tí obìnrin tó bá para ẹ̀ mọ́ hmm. so mo ò rí ìdí tí ọkùnrin tó máa fi ń tẹ̀lé obìnrin hmm. láti lọ yà àwọn tí wọ́n ń tẹ̀lé àṣà yìí ti ibi tí wọ́n ti kọ́ àwọn àṣà tí wọ́n ń ṣe àwọn èyìnbó gan ò kí ń ya ara wọn ní ìhòòhò bí àwa aláwọ̀ dúdú bá ṣe ń yà nísìn torí àwọn sì wọ́n rí i pé nǹkan òde òní òun ni ṣùgbọ́n wọn ò gba wèrè ẹ̀ bí hmm. àwọn ọ̀dọ́ tiwa bí wọ́n ṣe gba wèrè ẹ̀ ní ti tèmi kò bójú mu mo mo mo máa rọ ìjọba àti àwọn tó wà ní ipò tí wọ́n fi ń rí sí ọ̀rọ̀ obìnrin kí wọ́n wá nǹkan ṣe sí nítorí pé tí wọ́n ṣe ń jáde ní ìhòòhò yìí kò kò kò fún kò bú iyì kún orílẹ̀-èdè wa kò bú iyì fún àwa obìnrin hmm. torí àwa obìnrin nǹkan tí àwọn ọkọ wa tí wọ́n ń rí tí wọ́n fi ń dunnú sí wa ó ní ìhòòhò ara wa gẹ́gẹ́ bí obìnrin ọkùnrin mi kò lẹ́tọ̀ọ́ gbogbo wa à ń bèlè tà sí pé o wá gbé e ó wá yà wá yà sí gbogbo ayé hmm. ọmọ tí ó ń bọ̀ gan-an tó bá rí ẹ ní ìhòòhò kí lẹ fẹ́ kọ́mọ yẹn sọ nígbà tọ́mọ bá dàgbà hmm. kò tọ́ sí ọmọ kó rí ìhòòhò yá ẹ̀ hmm. torí wọ́n máa sọ fún wa pé tá a bá múra tọmọ bá wà ń bẹ ẹ má jẹ́ kán rí o ẹ fi nǹkan bu ara so kò tọ́ sí wa kí ọmọ tá a gbé sínú kó wá dàgbà tán kí wá gbé fọ́tò náà jáde pé ẹ ìgbà tí mo wà nínú oyún ẹ o èmi rè ní ògbóni tó bójúmu ohun tí ò dáa kò dáa. mo fọwọ́ àti ọmọ mo fi di yín lẹ́nu ẹ wo ẹ̀yin èèyàn wa nílé ṣẹ́rí lórí ètò yìí a máa fún àwọn àwọn èèyàn wa tó wà nílé náà láǹfààní láti dá sí ohun tí a bá ń pẹ̀ kẹ́lù lórí ètò nígbà tí a bá padà dé ẹnìkejì náà wọ́n sọ èrò wọn lórí ojú tí wọ́n fi wo dídúró ní òwò tí àwọn obìnrin pàápàá jùlọ àwọn aboyún tí wọ́n ń dúró láti ya fọ́tò tí wọ́n wá gbé wọn láwọn ṣe photoshoot baby bump tá a bá padà dé arábìnrin Fúnmiláyọ̀ àwọn náà sọ̀rọ̀ ṣùgbọ́n báyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn aráalé tọ́ni sọ lórí rẹ̀. yíya àwòrán ìyẹn fọ́tò ń kó ipa pàtàkì nínú ìgbé ayé ènìyàn nítorí yíya fọ́tò so ènìyàn mọ́ ìrírí àtijọ́ ó máa ń ṣe ìránnilétí àwọn ènìyàn àwọn ibì kan àwọn èrò ìrírí ìmọ̀lára àti oríṣiríṣi ìtàn tó ti kọjá kódà àwòrán fọ́tò lè ṣe ìrànwọ́ fúnni láti mọ irú èèyàn tí a jẹ́ Yíya fọ́tò tún jẹ́ ọ̀nà ìdáàbòbò ìrántí àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé nínú ayé ẹ̀dá tàbí àwọn ohun tí ènìyàn fẹ́ mọ̀ọ́mọ̀ pa ìrírí rẹ̀ mọ́ nínú ayé ẹni. Lára àwọn irú ọjọ́ yìí tàbí ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí àwọn ènìyàn máa ń fẹ́ láti fi fọ́tò irú rẹ̀ pamọ́ ni ayẹyẹ ọjọ́ ìgbéyàwó, ọjọ́ ìbí ẹni, kíkàwé jáde tàbí kàwé gboyè, ilé kíkọ́, ayẹyẹ ìṣílé, tàbí ohun àṣeyọrí pàtàkì tó jẹ́ ọjọ́ tí a kò fẹ́ gbàgbé láíláí. Ara àwọn ìrírí mọ́nigbàgbé yìí ni àsìkò ìlóyún àti ìbímọ. Lóòótọ́ ni pé àṣà yíya fọ́tò yìí ní àsìkò tí èèyàn bá lóyún kì í ṣe àṣà ilẹ̀ Yorùbá látàrí ojú tí àwọn àgbà àtijọ́ fi wo ọ̀rọ̀ olóyún àti yíya fọ́tò. Láì wá fi ti ojú àṣà ṣe ọ̀pọ̀ ni àwọn tó ṣe pé bí wọ́n bá ya fọ́tò oyún ní ayé òde òní tí wọ́n ń pè ní baby born photoshoot ọ̀pọ̀ wọn ni kì í wọ aṣọ tó bo ara tí pabambarì rẹ̀ sì wá jẹ́ ti àwọn tó ń dúró ní ìhòòhò ọmọlúàbí láti ya fọ́tò oyún. irú nǹkan tí à ń discuss lẹ́sẹ̀ pé kéèyàn lóyún kó máa record ẹ̀yìn èmi ò fọwọ́ sí because èèyàn máa expose gbogbo nakedness ẹ̀ síta ni èèyàn máa ṣe ọlọ́run wa ló dẹ̀ ń ṣọ́yàn lásìkò yìí ó yẹ kéèyàn ṣe ìtọ́jú wípé wọ́n ní yorùbá nìkan tá a bá fi pamọ́ ló máa ń níyì so tí èèyàn bá tiẹ̀ fẹ́ make memory you can still wear your flowing gown and cover it up and post even ìgbà yẹn kan bóyá after oṣù mẹ́ta téèyàn bá lóyún you can now upload that picture to internet so kọ́lọ̀ tọ́lọ̀ bá ń ṣọ̀rọ̀ kéèyàn náà máa ṣọ́ra. fún àwọn èèyàn ó wà disrespectful sí teaching tí àwọn òbí wọn kọ́ wọn àwọn èèyàn nínú society wọ́n máa rí bíi pé ìyá wọn àti bàbá wọn àbí àwọn family members wọn wọ́n máa ń jẹ́ kí àwọn ọmọ wọn ya fọ́tò meanwhile some people wọ́n máa kàn lọ ṣe fún ara wọn they don't care about what the society is saying. èmi rí i pé nǹkan ọ̀làjú ni eléyìí tó ń ṣẹlẹ̀ ń sìn yìí because nǹkan tẹ́gbẹ́ mi ṣe màá ṣe òun ló máa mú wọn tẹ́bọ̀ ń bẹ̀ èmi ò rí sí obìnrin tó tara ẹ̀ lọ́pọ̀ tó ṣì rẹ̀ yóò wò kò sí nǹkan téèyàn ń fẹ́ mọ́ nínú ilé hmm. so èmi ò rí pé kò sí nǹkan tó yàtọ̀ sí ó ti daṣẹ́wó náà nìyẹn so bóyá ọ̀rọ̀ ilé ayé ìṣeré táwọn èèyàn ń lọ tí ò dẹ̀ ṣe nǹkan tó dáa and most of àṣìṣe yóò wà lọ́wọ́ àwọn òbí tó bí àwọn nǹkan sáyé because ìtọ́tọ́ wọn kọ́ nìyẹn wọ́n ń tẹ̀lé nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ààrẹ tó ṣẹlẹ̀ ní àwùjọ tá a wà ń sìn nǹkan tó fi fà á nìyẹn. àṣà dídúró ní ìhòòhò ya fọ́tò kì í ṣe tilẹ̀ káàárọ̀ òjìrè àti pé ilẹ̀ yorùbá so ọ̀wọ̀ mọ́ ìhòòhò ọmọlúàbí èyí tí ó nílò àpọ́nlé dẹ̀ ń bàjẹ́ àló Ohun tí kò buyì kúnni ni ọ̀pọ̀ fi ń ṣayọ̀yọ̀ láyé òde òní. Àṣà ilẹ̀ Yorùbá kò fi ààyè gba fífi ìhòòhò ọmọlúàbí tafàlà tàbí ṣẹ̀fẹ̀ rárá nítorí Yorùbá gbàgbọ́ pé alárùn ọpọlọ nìkan ni yóò gbé ìhòòhò ara rẹ̀ síta láì tijú nítorí kò mọ ohun tí ó ń ṣe. Tí àwọn tó ṣe pé wọn kò wá ní ọdẹ orí ńkọ́? Yorùbá bọ̀ wọ́n ní ilé ẹni la ń jẹ̀kútẹ́ onídodo ènìyàn lè ṣe ohun tó bá wù ú nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ àmọ́ kó bùyì kúni tàbí ìyá ọlọ́mọ láti máa fi ìhòòhò ṣe ìrántí fún ọmọ ẹni ní ọjọ́ iwájú. ẹ káàbọ̀ padà ẹ̀yin náà tún ti gbọ́ nǹkan tí àwọn aráalé náà tán ní sọ ìkópa wọn lórí ojú tán fi wo dídúró ní òòtá àwọn aboyún tó fi ń dúró láti ya fọ́tò tán láwọn ṣe fọtòṣù tẹ́ ẹ bá sì wá gbàgbé mo láwọn àlejò pẹ̀lú mi lórí ètò ìyá wa Tèmilọ́lá bẹ́ẹ̀ ni Wilson wọ́n sì wà níkàlẹ̀ ẹ kú kalẹ̀ ìyá wa bákan náà ni arábìnrin Roslyn Shitu ìsí àwọn náà wà níkàlẹ̀ ẹ kú kalẹ̀ mo wá padà sọ́dọ̀ yín ojú wo lẹ́yìn náà fi wo dídúró tí àwọn obìnrin dúró ní òwò ṣé ẹ tún wá rí kí wá ṣe pé àwọn obìnrin yẹn dúró ní òwò lédè òyìnbó wọn ní madness ó wá dàbí pé kì í ṣe àwọn obìnrin nìkan ló gba madness ọ̀hún àwọn ọkọ wọn náà ti ń gbà torí ní orí ẹ̀rọ ayélujára bá ṣe àwọn obìnrin ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n dúró wọn ò tí wọ́n yà ní ìsìn àti ń rí àwọn ọkùnrin tán dúró tì wọ́n nígbà yàrá bá dúró ń gòlò tó bí ìgbà tán hó ọ̀lẹ̀ àwẹ̀ kalẹ̀ ọkọ rẹ̀ ní ó dúró sẹ́yìn rẹ̀ wọ́n wàá mọ́ dira wọn mú látẹ̀yìn ojú wo lẹ fi wo eléyìí ẹ̀ dákun. ẹ ṣeun ma bíbí rẹ ò ṣe fowó rà hmm. yorùbá sọ pé ó ti dájú ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń tọ̀ irú ọkọ irú ìyàwó hmm. ló lè fàyè gbàgbé hmm. ọkọ tèmi ní kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ ẹ tiẹ̀ gbọ́dọ̀ fi irú ẹ̀ lọ torí ó hmm. mọyì àwọn kan wà ọmọ yìí àwọn kan wà àwọn ọmọ yìí ara wọn wọ́n ní yorùbá sọ̀rọ̀ kan pé béèyàn bá fokùn sádìyẹ lọ́rùn tó bá ń wọ̀ lọ́wọ́ á béèrè pé ta ló ní wọ́n ní béèrè pé adìyẹ okùn tó wà lọ́rùn ẹ̀yìn òṣì ta ló ní ni àwọn tó ń ṣe àwọn òbí wọn ń rìn bọ́kàn wọn ò tiẹ̀ lè sọ hmm. àbí tó bá tiẹ̀ táwọn méjèèjì bá jọ ń ṣe àwọn òbí wọ́n sì ní àṣẹ àti pè wá sí àkíyèsí àwọn kankan tá a bá ń ṣe tí ò bá tọ́ bá bóyá àwọn òbí ò wá sí lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ti rí wọ́n wọ ọmọ wọn kọ́. wọ́n máa rí ọ̀pọ̀lọpọ̀ òbí gangan tó ń wá nìyẹn láyé sìn. Hmm. pé káwọn ọmọ wọn dúró wò ó. nǹkan tó ń wá nìyẹn ṣùgbọ́n ti ọ̀rọ̀ ọlọ́run ti bíbélì ìwé mímọ́ ti kùránì kò bá mọ̀ hmm. kì í ṣe ara ẹ̀ rárá now ẹ wá jẹ́ sọ ní ìpele mìíràn ọ̀pọ̀lọpọ̀ àkóbá téèyàn míì ń rí ní àsìkò ìbímọ lẹ́yìn ìbímọ hmm. àfọwọ́fà ni o hmm. lọ́pọ̀lọpọ̀ ìgbà because wọ́n ti tara wọn sórí afẹ́fẹ́ àwọn tó fẹ́ fọwọ́ bà wọ́n wọ́n ti ṣe tó ṣe àwọn tó fẹ́ ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó ń ṣẹlẹ̀ lónìí kì í ṣàfọwọ́ kì í ṣàtọwọ́ lọ́rùn o Mm, àfọwọ́fà ló pọ̀ jù bíbélì wípé ọlọ́run kì í fi búburú tó ènìyàn wò mm. so èèyàn ò dẹ̀ lè ṣe kó rìn bó ṣe wù ú kó wáyá kó máa pe ọlọ́run ọlọ́run á máa wò náà ni mm. so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe wọ̀nyí míì láyé òde òní kò bá mu rárá kò tiẹ̀ ṣe ń gbọ́rùn sí etí tẹ́ bá rí ọmọlúwàbí ẹ máa mọ̀ wọ́n kẹ́kọ̀ọ́ ọgọ́gọ́ rán àwọn ènìyàn jẹ́ tẹ́ bá rọ ọmọlúwàbí tó bá gbẹ̀gbẹ̀ yín kọjá máa mọ̀ wọ́n látọ̀ eléyìí ló ti jáde. Hmm. so ìrìnnì sí ní ìsọ̀ni lọ́jọ́ ìsọ̀ni lọ́jọ́ ìsúnkù sí mú ni gbẹ́tẹ̀ gangan ìyàwó mo padà sọ́dọ̀ yín ó sì rí bó ṣe rí kí lẹ rò pé ìgbésẹ̀ wo nígbà tẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni kí ìjọba wípé bóyá kan wá ẹ̀ka tó ń rí sí à ń rí sọ̀rọ̀ àwọn obìnrin lórílẹ̀‐èdè yìí kan wá bóyá bí òfin pé torí àti ẹ̀ ń dojú ti àwùjọ àgbáyé gan bàbá dúró ní òwò yàtọ̀ sí pé kí ẹ̀ka ìjọba dá sí kí ilẹ̀ rò pa àsún lè ṣe láti fi yí èyí padà torí ìjọba ò ní wọ kọ̀rọ̀ yàrá ẹnì kọ̀ọ̀kan wá tán ní kílẹ̀ ń túwò ń bẹ̀ ń wọ́ ṣe dúró òwò ibi tí ayàwòrán ti ń dúró tí mo ti gbẹ́kùn dúró ní òwò kò sí ìjọba tí ń wò wá ń bẹ̀ wọn ní kò sẹ́ni tó rí wa nítorí náà mo ṣe sọ pé kí ilẹ̀ rò pa àlè ṣe kó tiẹ̀ tó dọ́dọ̀ ìjọba ọ̀nà gẹ́gẹ́ bí òwe Yorùbá ṣe sọ pé ilé láti ń kẹ́ṣọ̀ ròde hmm. ìbáwí yìí ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ilé oníkálukú wa hmm. irú ẹyẹ òun hmm. lẹyẹ máa ń wọ́tọ̀ o ò lè o ò lè fẹ́ ọkùnrin tó jẹ́ pé òun gangan fúnra ẹ̀ ó value ara ẹ̀ ó fi ara ẹ̀ pamọ́ kó o wá máa lérò pé ọkùnrin yẹn náà á wá gbà kíwọ náà kó o máa rìn ròhò so ilé ni ẹ̀kọ́ yìí ló ti kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ hmm. àwọn òbí wọ́n gbọ́dọ̀ máa wo àwọn ọmọ wọn wọ́n gbọ́dọ̀ tọ́ wọn sọ́nà ẹ̀tọ́ òbí ni láti sọ fún ọmọ kò sí ọmọ tó kéré hmm. ní ojú òbí ẹ̀ hmm. kódà kí o ní kìkìdá kó fi gbogbo gbogbo àgbáyé ṣe owó òbí ẹni ṣì lòbí ẹni àwọn òbí wọn ní ẹ̀tọ́ láti sọ fún ọmọ wọn ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé yìí kò bá mu nítorí kì í ṣe torí tiwọn. Mm. torí ọmọ tí wọ́n gbé sínú ọlọ́run má jẹ́ kí ọwọ́ ayé kó ká wa àmín àwọn òbí wọn ní láti níṣẹ́ ṣe mm. ilé ìjọsìn onígbàgbọ́ ni oní ìmọ̀lé ni gbogbo wọn wọn ní láti máa fi wùwà tẹ́lẹ̀ ní nílé ìjọsìn wọn kì í sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ àbí kan sọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìgbéyàwó mm. àmọ́ láyé òde òní wọ́n ti ń sọ dáadáa nílé ọlọ́run ní gbogbo ìgbéyàwó ohun tó dáa ni kí a fẹ́ra wa ohun tó dáa ni kí á dẹ̀ máa ṣe nǹkan tó tọ́ nínú hmm. ìgbéyàwó wa kò dìgbà tí ọkùnrin àti obìnrin bá jà tí wọ́n léra wọn síta kí oníwàásù àbí imam kan tó wá bá wọn parí ẹ̀ ara àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ bá wọn sọ hmm. àwọn ilé ìjọsìn míì wà tó ń bá fẹ́ ṣèyàwó wọ́n máa ń sọ pé wọ́n á ṣe training hmm. marriage counseling mo mọ̀ pé àwọn ẹlẹ́sìn kejì náà wọ́n máa ń dára wọn lẹ́hàn lẹ́kọ̀ọ́ kó tó mú ìyàwó pé àmọ́ fẹ́ so láti bẹ̀ gbogbo irú àwọn nǹkan báyìí kán máa sọ fún wọn ẹ ríra yín ní o mú mọ̀ dáadáa pé tí ọkùnrin tó bá fẹ́ fẹ́ yàwó tó bá bá a lójú títì tó ń rìn ìhòòhò ṣó lè mú lọlé hmm. pé mo fẹ́ fẹ́ ẹ hmm. kó lè mú lọlé nítorí pé àwọn òbí ẹ̀ ò ní gbà kó mú wèrè níyàwó hmm. nílẹ̀ Yorùbá ẹni tó bá ń rìn ìhòòhò a máa ń rí wọn pé wèrè àwọn tó ń ní àrùn ọpọlọ òun ni wọn so nǹkan tó fi lè mú wa láti lè má gbà pé kí a lọ ní ìhòhò lórí títì bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kí àwọn ọkùnrin kán má gbà fún àwọn ìyàwó wọn láti máa rin ìhòhò léṣù pé wọ́n fẹ́ ya fọ́tò hmm. kò sí hmm. nǹkan tó dá ń bẹ iyì kò síbẹ̀ fọmọlúàbí hmm. so ilé ìjọsìn kán máa bára wọn sọ̀rọ̀ ọkọ àti ìyàwó náà tán fẹ́ fẹ́ra wọn wèrè náà fi ń wo wèrè tí mi ò bá ń ṣe oníhòhò ọkùnrin kan ò ní sọ fún mi pé kí n rìn ìhòhò so tí mo bá ṣe gbéra mi bónígbà ṣe pé rẹ̀ náà náà ṣe máa hmm. pè mí tí mo bá jẹ́ oníhòhò obìnrin ẹni tó fẹ́ mi ò ní fẹ́ mi hmm. torí òun gàn kì í ṣe oníhòhò so láti ibẹ̀ tí àwọn wọn sọ̀rọ̀ bọ́n ṣe ń dàgbà tá bá ṣe bí obìnrin bá ṣe bí ọkùnrin ni ká ṣe máa fi tọ́ wọn láti lẹ̀ pé má hùwà báyìí torí èmi tí mo bí ẹ̀mí ò kí ń rìn ìhòhò tá bá tún sọ yẹn tó tá bá dé ilé ìjọsìn ká tún fi tó wọn létí pé ẹ̀ ń fẹ́ fẹ́ ra yín ìyẹn ò sọ pé kẹ ẹ máa rìn òhò hmm. èmi máa ń bira mi léèrè kí ló ń gbà ní gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n fi ń dúró ní òhò káàkiri kí ló ń gbà ń bẹ̀ tí tí obìnrin bá rìn òhò báyẹn ṣé àwọn ẹbí ọkọ ẹ̀ tán bá rí àwòrán yẹn kí náà fẹ́ fi máa wò hmm. ojú wo náà fẹ́ fi máa wò hmm. ọlọ́run má jẹ́ ká rí i tí ó bá wá di pé àbúrò ọkọ wa sọ̀rọ̀ sí pé kí là ń kí ló ń pọ́nlé kí ló kù lára ẹ mo kúkú ti rí ẹ náà ó lè má dé bẹ́ẹ̀ bó ti rí òhò náà kí ló wá kù hmm. tọkọ ẹ tẹ́gbọ́n tó fẹ́ tó fẹ́ pọ́nlé hmm. kò sápọ́nlé kankan nínú gbogbo nǹkan tí wọ́n ń ṣe so ká bẹ́ẹ̀ ká bára wa sọ nǹkan tó ń sọ. ẹ wo ẹ ní sọ̀rọ̀ tán ṣé láfikún sórí àwọn ọ̀nà tá a lè gbà láti fi dẹ́kun ìhòòrà ẹni sí ilé sí òhò ọmọlúàbí nítorí ipa àfẹ́ yàwòrán yìí kí la lè fi dẹ́kun rẹ̀. kínní ni wípé kí a bára wa wí. Hmm. tá a bá bára wa wí ẹnìkan ló ń bímọ igba èèyàn ló ń wò Hmm. bí a bá kíyèsí àwọn àìṣedéédé wọn ní àyíká wa pẹ̀lú àwọn èèyàn mìíràn ẹjá pè wọ́n sí àkíyèsí ẹjá bá wọn sọ̀rọ̀ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ bá kígbe mọ́ wọn jù gan wọn ní dá yín lò hmm. ọmọdé bí ni wọ́n ṣe nǹkan tó wà nínú wọn ṣùgbọ́n ká fìfẹ́ pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ hmm. ká sọ̀rọ̀ òye sí wọn lọ́kàn wọ́n mọ̀ pé kò bá mu ẹ lè tara yín lọ́pọ̀ ẹ lè tara yín lọ́pọ̀ ọ̀rọ̀ bàtẹ́wàrà ń sísì kò sí ara àwọn ọkùnrin kan dẹ̀ wà wọ́n ní iní dídùn wọ́n múra dáadáa ìyàwó wọn tàbí èyí tó wà lórí àti èsì lóyún hmm. nǹkan tó máa mú gan mọ́ gan ò gbọ́dọ̀ múlò ẹ̀ tẹ̀lé wọn. Hmm. ṣé ẹ rí ṣan láàrin ajé ní gbóni kọkọ ẹpẹ kọrọ ẹni tó bá rẹsẹ̀ wèrè tí ò bù ṣètò ọlọ́gbọ́n ló fẹ́ bù hmm. ẹja bára wa bí ká bá àwọn ọmọ wa wí hmm. ká dẹ̀ tún bá àwùjọ wa wí gbogbo hmm. àwọn tá a bá rí pé ó yẹ ká pèsè àkíyèsí ní àyíká wa. mo fowó àtọmọdé yín lẹ́nu ẹni ká bára wa wí bóyá tó ń bá mọ̀ pé àwọn ewu kan wà tó ṣe wípé ó lè ṣírú ọmọ bẹ́ẹ̀ sí bóyá yóò jẹ́ bí ara ọ̀nà àbáwí kí ni irú àwọn ewu tẹ̀rọ wípé fún obìnrin tó dúró ní òhò hmm. tó gbéra rẹ̀ kalẹ̀ ní òhò tó lòun ń yàwòrán irú àwọn ewu wo lẹ pé ó lè wà tàbí tí àwọn ọmọ ẹ̀ lè wà. ìkíní ni wípé bí a bá rẹ́ni tó gbówó láàrin wọn bó ṣe wà yẹn tó má pè dìde lé lórí hmm. ọwọ́ lè bá àtòun àtọmọ. Hmm. ìkejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó máa lọ sí ilé ìbímọ ìgbà míì kì í ṣe pé wọ́n ní issue complication máa arise unusually tí wọ́n ò ní explain mm. medically gan wọ́n ò ní explain hmm. ìgbà míì wọ́n á ní ìyá ó bímọ kalẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló wá bẹ́ẹ̀ ìgbà míì wọ́n á ní kò sí ìyá Hmm. ìgbà míì wọn á ní kò sọmọ hmm. ìgbà míì wọn á ní ìyàbọ̀ oyún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ṣọ̀wọ́n ní ayé ìgbà yẹn hmm. ló ń ṣẹlẹ̀ torí wípé eh, àìkíyèsára àìpara ẹni mọ́ olúwa ti para ẹ liable to danger. O ti ṣíra rẹ̀ lẹ̀ sí wàhálà ó ti ṣíra rẹ̀ sílẹ̀ so jẹ́jẹ́ ni ewu ń lọ tó sọ èmi rẹ̀ wò mí wò mí kó tún kó sí nǹkan kan tó lè kó sí tútù lè fi wò wo obìnrin pa kò sí títọ́ lè fún òun àtọkọ àtọmọ pa àwọn tó gbowó wọn mọ̀ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá mọ ìyá rẹ̀ á bà á kó jẹ́ fira ẹ̀ tayò. ẹ dákun ṣe é láfikún lórí bóyá bí àwọn ewu tó ṣe wípé ẹni tó ń gbéra rẹ̀ sí òwò yìí ó lè ṣe ara rẹ̀ sí tàbí oyún inú rẹ̀ gan. ẹ ṣe olóòtú a máa ń sọ̀rọ̀ kan wípé tá a bá fẹ́ bá ẹlẹ́dàá ẹni sọ̀rọ̀ Mm. tá a bá dúró ní ìhòhò bí ẹlẹ́dàá wa ṣe máa dá wa lò mm. kíákíá làdúrà náà máa ń gbà mm. bẹ́ẹ̀ náà ló ṣe wà ní pé ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó wá fi epo para ṣé nu gbogbo àwọn tó rí oyún nínú rẹ̀ ló dùn ni ṣé gbogbo àwọn èèyàn tí wọ́n rí pé ó lóyún nígbà yẹn náà fẹ́ kó lóyún so ó ti already fi ara ẹ̀ sílẹ̀ pé ok èmi rèé n tẹ́ fẹ́ fi mí ṣe ẹ fi mí ṣe so hmm. ewu ńlá ni hmm. yàtọ̀ sí fún pé ẹni tó gbé oyún yìí ọmọ inú ẹ̀ àmọ́rú hmm. ọmọ tó ń bọ̀ àwọn ọmọ mi wà orí wọn ò pariwo àmọ́ kọ́mọ ẹ tó dé ó ti fẹ̀ díẹ̀ sáyé so ewu tó wà ń bẹ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. ẹ kò mọ ìmọ̀ràn yín bá wọn. ìmọ̀ràn mi fún gbogbo àwọn obìnrin ni pé obìnrin ní orí ní ilẹ̀ Yorùbá àti ní gbogbo àgbáyé nǹkan tí àwọn ọkùnrin tí wọ́n ń pọ́nlé ẹ má jẹ́ ká tara wa lọ́pọ̀ nítorí pé a fẹ́ ṣe ètò ìgbàlódé mm. ara ẹni nǹkan tó yẹ ká pamọ́ ni kò kí ń ṣe nǹkan tó yẹ kí ọkùnrin míì kí wọ́n máa rí mm. tàbá dẹ̀ ti gbéra wa pé a ti ya fọ́tò àwa fi sórí ayélujára gbogbo àgbáyé ti rí i àpọ́nlé kan ò dẹ̀ sí fún ọba tí kò ní olórí. olórí tiwa láti yọ dànù yìí báyìí olórí tiwa yẹ yọ dànù. so ìmọ̀ràn mi ni pé kí a jọ ká pa ẹwà wa ká pamọ́ kó ṣe gbogbo ọkùnrin tó rí wa ní òhò nínú wọn dùn o hmm. kódà bọ́kùnrin gbà pé ká ṣe ọjọ́ kan ajọ́jọ́ kan tí àwọn tó ní ọkùnrin yẹn àwọn òbí àwọn ọ̀rẹ́ àwọn àbúrò tí wọ́n á fi sọ̀rọ̀ sí táwa padà wálé àwa da ẹ̀rù síta òun la fi ń rí divorce oríṣiríṣi wọn ò ní sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ fún wa ṣùgbọ́n ní tó ń dùn wọ́n ṣùgbọ́n ó ní ibi tí divorce tó ti wáyé. ẹ̀ṣẹ̀ oníṣọ́kíkí ni mọ̀ràn yín Hmm, ìmọ̀ràn mi fún gbogbo obìnrin ni wípé ká túnra wa bí hmm. ká dẹ̀ tó tóra wa kọ́ hmm, ká rántí wípé ọlọ́run ò ṣàdédé dá obìnrin gbogbo nǹkan tọ́lọ́run dá ọlọ́run ò ró ṣùgbọ́n ìgbà tó dé ìpele tó yẹ kó dá obìnrin bíbélì pé the Lord gave it a thought. ó ronú tí ó ronú pé ayé yìí ò lè wà kò yẹ kọkùnrin ìdáwà ó nílò nǹkan àyè tọ́nà ń dè fi wá sí ni wípé àyè láti tún dá ẹ̀dá ẹ̀dá ń gbara wá jáde ohun ìṣúra ìyàtọ̀ ìkọ̀kọ̀ tí a yà sọ́tọ̀ la jẹ́ fún ọlọ́run. ẹ ṣeun. a ò tọ́ sí gbogbo àtẹ ká máa fira wa ṣe pé ká máa pàtẹ ara wa káàkiri ní arábìnrin Roslyn Fúnmiláyọ̀ Ṣítù yìí sí ẹ ṣeun pé ẹ jẹ́ wa lórí ètò ojú àwò lọ́sẹ̀ yìí bákan náà mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa Tèmilọ́lá Wilson ẹ ṣe pé ẹ jẹ́ wa lórí ojú àwò lọ́sẹ̀ yìí ẹ wọ ẹ̀yin èèyàn wa mo lérò pé tún ti kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn lórí ètò fún tọ́sẹ̀ yìí níbi tá a ti ṣàgbéyẹ̀wò àwọn aláboyún tó ń ya fọ́tò wọ́n tún wá ya fọ́tò wọn ìyá lásán wọ́n dúró ń hò wọ́n fi ya fọ́tò ẹ̀kọ́ rèé o ẹ má jẹ́ ká ṣíra wa sí wàhálà pàápàá jùlọ ẹ mọ̀ bóyá ọmọ tó ń bọ̀ bóyá orí ọmọ tí ò pariwo ni nítorí náà kọ ẹ dìyí mú torí èmi náà sì dìyí mú tó bá tún dọjọ́ mẹ́jọ ẹ tún pàdé wa lórí ètò yín ètò wa ojú àwo nígbà tá a sì mọ mú kókó pàtàkì míì ràn wá fún yín ṣùgbọ́n lọ́sẹ̀ yìí náà láti ọ̀dọ̀ èmi Fọlákẹ́mi Adésọ̀nà Àbíná á sí gbogbo ikọ̀ tó jẹ́ kó ṣeé ṣe fún ètò yìí láti wá sójú òòrùn à ń kí n pé ìpàdé wa ń kọ́ ó dìwọ̀ bí ọjọ́ rọ̀. ìwà wo làwo fi ń gbọ̀bẹ̀ ẹlẹ́gbẹ́ mo ní fọlákẹ́mi aya abíhiná látọ́kùn ètò ní gbogbo ọjọ́ sátidé tó bá wá jẹ pé o mísì rẹ̀ lọ́jọ́ sátidé tó bá dọjọ́rú ọjọ́ wednesday padà sórí ètò èmi ti dán wò bá mi àpàlà sọ wípé